Música orúkọ mi ni Michael Adéwálé Adésànyà olùtajà ni mí tí àwọn òyìnbó ń pè ní entrepreneur mo tẹ̀ tún jẹ́ olùkọ̀wé náà mo ti kọ ìwé kan tí ó máa tó jáde. lákọ̀ọ́kọ́ pẹ̀lú suppliers à ń lo ẹ̀rọ ìgbàlódé ìdí táwọn òyìnbó mọ̀ sí technology láti fi help business àwọn olówó káràkátà tẹ́ bá wo àwọn olówó káràkátà lẹ́nu àti ra ọjà látọ̀dọ̀ distributor àbátàdọ̀ àwọn company kò easy fún wọn láti múùfù àwọn ọjà tó ti rà gan wá sí ṣọ́ọ̀bù wọn ìyẹn náà tún le díẹ̀ fún wọn. ẹ tún rí i pé tó tẹ̀ fẹ́ ní kí káwọn expand the business wọn kí ọjà wọn gbòòrò sí i ìyẹn gan tún le because púpọ̀ nu wọn ò ní ohun tó máa fi dúró lọ́tàdọ̀ àwọn bank. so nǹkan tí à ń ṣe ní suppliers ni pé láti lo ẹ̀rọ ìgbàlódé yìí kí wọ́n fi lè ra ọjà wọn pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ látòrí fóònù wọ́n tún lè wá ẹni tó lè bá wọn gbé ọjà wọn kiri láì dìde láì lọ sọ́jà nínú ṣọ́ọ̀bù wọn bẹ̀ gbogbo ilé ìkẹ́dẹ̀rẹ̀ á ná wọn ní owó díẹ̀ bí bíi half nǹkan tí wọ́n ń lò lẹ́nì ni wọ́n máa lò nínú nǹkan bẹ́ẹ̀ then a tún lo gbogbo àwọn ohun táwọn òyìnbó ń pè ní data gbogbo bó ṣe ń rajà bó ṣe ń tajà a lè bá wọn save ẹ̀ rú nǹkan báyìí wọ́n á lè lọ wọ́n á lè mú lọ sí báǹkì láti sọ pé ok bí mo ṣe ń tajà bí mo ṣe ń rajà rèé o ṣé ẹ lè fún mi ní báyìí báyìí láti jẹ́ kí ọjà wọn gbòòrò sí so lákọ̀ọ́kọ́ ohun tá à ń ṣe pẹ̀lú pẹ̀lú suppliers company tí mo dálẹ̀ nìyí ìkejì ni pé à ń fún àwọn young people à ń fún wọn ní ẹ̀kọ́ láti jẹ́ olùtajà tó yanrantí a dẹ̀ ń fi wọ́n sí iṣẹ́ pẹ̀lú àwọn multinational companies àwọn tó ń ta wòsíwòsí àwọn company tó manufacture wòsíwòsí tá ń tà kiri ní ọdún yìí twenty twenty nìkan a ti train àwọn bíi one thousand young people a dẹ̀ ti fi wọ́n sí iṣẹ́ ní àwọn multinational tí wọ́n ń ta èmi ní oúnjẹ èmi ní toothpaste àti nǹkan kan bẹ́ẹ̀ tó ń ṣe. so ìkẹta ni pé mo tún fẹ́ jẹ́ kí àwọn ọmọdé tó ṣì wà ní secondary school tó wà university láti fún wọn ní hope láti inspire wọn àbí láti jẹ́ kí wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ wọn mo ti kọ ìwé lórí gbogbo nǹkan tójú tèmi náà rí nígbà tí mò ń dàgbà àwọn gbogbo làálàá jọ̀ǹjọ̀ tí èmi àti àbúrò mi àti mọ́mí mi ta go through so mò ń lo story yẹn so that tó bá lè kà á lè fún wọn ní hope pé ó ṣeé ṣe káwọn náà lè tẹ̀síwájú so nǹkan mẹ́ta yìí pẹ̀lú pé kémi gan jẹ́ ọmọlúàbí ọmọ nàìjà gbogbo eléyìí ni mò ń ṣe láti jẹ́ kí orílẹ̀-èdè wa gbòòrò sí i. àwọn òfin tí ìjọba ti gbé kalẹ̀ tó jẹ́ pé ó ń àfẹ́ẹ̀tì àwa lọ́nà tí a ò fi rẹ́rìn ni pé ìyẹn òfin ká má lè gbé nǹkan wọ ìlú àbí pé kán ti bọ́dà ó affect wa gan pàtópàtó ní irú iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ pé ká máa ra ọjà ká máa ta ọjà tá bá wò ó sìn ìrẹsì ti wọ́n púpọ̀ nú ẹ̀ ni pé ìrẹsì tá fẹ́ jẹ ní Nàìjíríà sìn a lè dá gbìn ká jẹ́ kó wà lóòótọ́ ìjọba fi òfin ẹ lẹ̀ ká má máa ná owó tó yẹ ká nílé ká má máa ná síta a dẹ̀ mọ̀ pé tàbá wo wájú tàbá wo lọ́jọ́ wájú nǹkan tó máa jẹ́ kí ìlú wa gbòòrò ní kórílẹ̀ gbòòrò àmọ́ rúurú àwọn òfin yìí àwọn máa ń wò síra ni so àwọn máa wò pé ṣé nǹkan tá a lè ṣe wà sófin yìí tó yẹ pé kò ní pa wá lára jù lápẹẹrẹ ó ní lára àwọn kọ́ńpìnì kan tá à ń bá ṣiṣẹ́ fún bí oṣù mẹ́fà ti corona gbé tiẹ̀ sí ti border closure náà gbé tiẹ̀ sí fún bí oṣù mẹ́fà tomato paste ẹ̀kún la fi ń ṣe rice la fi ń ṣe jollof la fi ń sọ ọbẹ̀ kò sí so lóòótọ́ gẹ́gẹ́ bá yẹ sọ ìjọba ń gbìyànjú bọ̀ wọ́n tún lè bá wa wò kọ́ wò síra wọn òfin kan ti máa sọ pé ó pa wá lára díẹ̀ òun nìyẹn tí n bá wà ní ipò agbára láti tún orílẹ̀-èdè ṣe nǹkan mẹ́ta ni máa lo ipò yìí fún ẹ̀kíní ni ẹ̀kọ́ ìkejì ni ọrọ̀ ajé ìkẹta ni ààbò orílẹ̀-èdè jẹ́rí ẹ̀kọ́ ṣe kókó tá bá wo àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ṣe dáadáa tó yẹ pé wọ́n fi ń yangàn tí gbogbo wa fẹ́ dàbí wọn a rí i pé wọ́n mú ọ̀rọ̀ ẹ̀kọ́ lókùnkúndùn torí ẹ̀kọ́ ló máa fún wa ní ajé tá à ń wá ní ìkejì nípa ọrọ̀ ajé mi sọ ọrọ̀ ajé tó jẹ́ pé à ń fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún à ń fún wọn lẹ́jà mò ń sọ ń kí a kọ́ àwọn èèyàn láti mọ bó ṣe ń mú ẹja tiwọn a tún ní láti jẹ́ kí odò kó pọ̀ sí i tí wọ́n ti lè máa mú ẹja tiwọn kí ni mò ń sọ lọ́rọ̀ kan kí opportunities wà fáwọn èèyàn láti ṣe ọrọ̀ ajé kì í ṣe èyí kékeré ta nílé ni ṣùgbọ́n ká lè diversify economy ìkẹta ni ààbò gbogbo alamọ bí orílẹ̀-èdè ṣe rí lẹ́nu àti lọ láti ibì kan sí òdì kejì àdúrà ni tí bá wà ní ipò agbára gbogbo nǹkan tí a ní ni máa fi sí pé kí orílẹ̀-èdè kó ní ààbò tó péye tèmi bá wà nípò agbára o ohun mẹ́ta ti máa fókọ̀sì lé nìyẹn tí nàìjíríà kan bá wà tí ẹ pé mo fẹ́ rí á jẹ́ nàìjíríà tó jẹ́ olódodo ó níbì kan nínú orin national anthem wa tí a sọ pé a fẹ́ orílẹ̀-èdè tí òdodo àti àlàáfíà wà ṣùgbọ́n ibi tí ò sódodo àlàáfíà ò lè wà níbẹ̀ mo fẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé kò sí bí onítọ̀hún ṣe lè jẹ́ gbogbo wa pátá la máa ní láti dáhùn sí ohunkóhun tí a bá ṣe á dá ṣe dáadáa àbí a ṣe búburú kí gbogbo èèyàn ò bá jẹ́ àáfà kó jẹ́ pásítọ̀ àbí kó jẹ́ president kí gbogbo wa kí a lè dáhùn sí ohunkóhun tí a bá ṣe kí òdodo kó jọba ní orílẹ̀-èdè irú Nàìjíríà tèmi fẹ́ rí nìyẹn. orúkọ mi ni Michael Adéwálé Adésànyà oníṣòwò ni mí mo dúró pẹ̀lú àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà.